ẹ kalẹ́ o ẹ sì kú dédé ìwòyí a dúpẹ́ fún ọlọ́run láti òwúrọ̀ tó fi di dédé àsìkò yìí a dúpẹ́ fún ọlọ́run ọba èyí tó jẹ́ ká sì máa wà láyé títí dásìkò yìí ọ̀rọ̀ tí èmi fẹ́ sọ nínú ọ̀rọ̀ ẹ̀bẹ̀ ni. Oro ẹ̀bẹ̀ sí kábíyèsí wa ọba ọọ̀ni of Ifẹ̀ ọ̀jájá kejì àti àwọn ẹbí ìyàwó wọn olórí Naomi Èmi ò sọ pé òótọ́ ni, bẹ́ẹ̀ ni mi ò sọ pé irọ́ ni. Ṣùgbọ́n ohun tí mo mọ̀ ni wípé ẹni tó ń parọ́ ó mọ̀. Bẹ́ẹ̀ ni tí èèyàn tí ẹ̀ ń parọ́ fún ò mọ̀. Ṣùgbọ́n ju gbogbo ẹ lọ, gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ Ọlọ́run ló yé. Lákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ mi ó lọ sílé àti ọ̀dọ̀ olórí Naomi. Well, pẹ̀lú nǹkan tí èmi gbọ́ wípé olórí Naomi kúrò láàfin torí wípé bóyá gbogbo àdéhùn tí wọ́n ní kábíyèsí ṣe fún àwọn pé wọn ò múṣẹ àbí nǹkan táwọn ti ẹ̀ rò pé à lẹ́nu ọdún méjì táwọn fi fẹ́ kábíyèsí yìí o àwọn á ti rí bóyá wọn ò rí ọlọ́run ló yé nǹkan tí mo gbọ́ nìyẹn ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ olórí Naomi. Hmm. Lákọ̀ọ́kọ́ mo dúpẹ́ fún Ọlọ́run fún ayé yín pé ẹ ti ẹ̀ mọ Ọlọ́run. Lẹ́ẹ̀kejì, pẹ̀lú gbogbo nǹkan tí ìbá ṣẹlẹ̀ láàfin, mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ o. Mi ò dẹ̀ wá sórí ètò yìí láti wá dájọ́ fún yín, láti sọ wípé ẹ jẹ̀bi àbí ẹ ò jẹ̀bi. Ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ tó dá mi lójú ni wípé sùúrù lèèyàn fi máa ń gbélé ọkọ. Ẹ má wo kábíyèsí bíi pé à kábíyèsí ni olórí gbogbo ọba ìlú ni. Ẹlẹ́ran ara òun ni kábíyèsí fúnra wọn. Ṣó ti yé yín? Tá a bá dẹ̀ ní ká wò ó ní méní ní méjì pẹ̀lú ọjọ́ orí Ah, ah, ó ní iye tí kábíyèsí náà gbà lọ́wọ́ ni ṣùgbọ́n pẹ̀lú bí mo ṣe rí yín pẹ̀lú àwọn nǹkan tí mò ń rí mi ò rí yín bí ẹni pé ẹni tó ń rí ọba fín ẹ dákun ẹ jèbúrẹ́ ẹ jèbúrẹ́ láti kúrò láàfin pé ẹ fẹ́ lọ padà lọ jókòó sílé yín kò ń ṣe nǹkan tó bójú mu kò ń ṣe nǹkan tó bá fi Ọlọ́run mu èmi ò mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ ra yín o I was not there ẹ̀yin lẹ lọ jíṣẹ́ wọ́n bá pé ẹ̀yin nìyàwó wọn èmi ò mọ̀ yẹn ṣùgbọ́n oyè Ọlọ́run ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ kò mà sẹ́ni téèyàn ò mà lè fẹ́ tí èèyàn bá ní sùúrù ṣèbí sùúrù ló máa ń ṣòkúta jìnnà ẹ kéré jù láti wà nílé ọkọ àìmọye àwọn ọmọ tó jẹ́ pé twenty one twenty two ni wọ́n tí wọ́n dẹ̀ ń jókòó sílé ọkọ tí wọ́n ń bímọ tí wọ́n ń dàgbà tí wọ́n fẹ́ràn ọkọ wọn wọ́n fẹ́ràn àwọn ẹbí ọkọ wọn èmi ò sọ wípé ẹ̀yin ò ṣe bẹ́ẹ̀ o ṣó ti yé yín ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé gbogbo nǹkan tó bá wà ní ọkàn yín tẹ́ fi kúrò nílé ọkọ kì í ṣe nǹkan tó bójúmu rárá rárá rárá rárá mo mọ̀ pé ọmọ kékeré ni yín ṣùgbọ́n mo mọ̀ pé ó yẹ kẹ́ ẹ tẹ́ bá tiẹ̀ wá jọmọdé ó yẹ kẹ́ ẹ dàgbà nínú ẹ̀mí níbùn ju gbogbo ẹ̀ lọ mi ò tún dá yín lẹ́bi èmi fi pé irú mọ́mì yín yẹn wọn ti ẹ̀yẹ kán yẹ kẹ́ ẹ kúrò ń bẹ̀ rárá then another thing tí màá tún sọ fún yín mi ò mọ̀ bóyá ó tọ́ sí mi lẹ́nu àbí kò tọ́ sí mi lẹ́nu ni pé tó bá jẹ́ pé tòótọ́ ni o ọlọ́run nínú àánú ẹ̀ á bá wa paná gbogbo nǹkan tó rú òní kọ́ àtìyàwó ti máa ń jà tí wọ́n á ti kẹ́rù lọ tí wọ́n á dẹ̀ parí ẹ̀ lágbára lọ́wọ́ ọlọ́run ọlọ́run á parí ẹ̀ ẹ padà sílé ọkọ yín mi ì sọ pé ẹ ní ìdìrànlọ́wọ́ ṣùgbọ́n ẹ jẹ́ kí mọ́mì yín jókòó síbi tí wọ́n wà ẹ jẹ́ kí wọ́n jókòó sílé ọkọ wọn káwọn àbúrò yín náà lọ jókòó sílé ọkọ wọn ẹ lọ fìfẹ́ hàn sọ́kọ yín tẹ́ bá nídìí èèyàn tó máa ràn yín lọ́wọ́ láàfin èló ni wọ́n ń gba àwọn èèyàn tó ń dúró tíyàn tó ń rànyàn lọ́wọ́ mo dẹ̀ mọ̀ pé kábíyèsí náà wọn kì í ṣèyàn burúkú wọn kì í ṣèyàn burúkú ṣọ́rọ̀ mi yé yín no matter the case may be mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ níwájú ọlọ́run ọba àti ènìyàn mi ò dẹ̀ rẹ́dì láti ẹ̀ ti dájọ́ fún anybody ṣùgbọ́n mò ń bẹ̀ yín ni gbogbo nǹkan tí kì í bá ṣẹlẹ̀ èèyàn máa ń bẹ ọkọ èèyàn lẹ́ẹ̀mẹwàá lẹ́ẹ̀mọkànlá ilé ọkọ lèmi wà o àmọ́ èmi àtọkọ tèmi àwa ìjà àwa ìjà torí wípé kí ni bó ń tẹ̀ mí lẹ́ẹ̀mẹwàá èmi á máa bẹ́ ọkọ mi olówó orí mi dákun ó dáa má bínú ibù gan nígbà tí mo mọ̀ pé à èmi gan ni mo jẹ̀bi àbí òun gan ló jẹ̀bi ìkúnlẹ̀ lèmi máa fi ń gé e ọkọ mi olówó orí mi má bínú nítorí pé kíni kíni mo fẹ́ gbà ń bẹ̀ tẹ́ fi máa wá jàjàjàjàjà tẹ́ fi máa kó ẹrù yín in fact lónú àwọn ọ̀rẹ́ tèmi èmi á máa jẹ́ kó yé wọn pé tán bá sì ń kẹ́rù mi jáde lé ọkọ lẹ́ẹ̀mẹ́fà èmi tún máa kó padà síbẹ̀ nítorí pé kíni mi ò síbi tí mò ń lọ ṣọ́rọ̀ mi yé ẹ dákun ẹ jèbúrẹ́ ẹ̀ ìgbà ayé ló dayé ọ̀làjú ìyàwó ọba máa ń pé mẹ́fà láàfin ìyàwó ọba máa ń pé méjìlá ibi tẹ́ ẹ ti forí sí ni èmi rò pé ibo gan-an tẹ́ bá tiẹ̀ wá rí i pé à kábíyèsí mà tiẹ̀ ti ń lo kókó fẹ́fẹ́ ìyàwó mi ó yẹ kẹ́ ẹ gbà wọ́n ni ó yẹ kẹ́ ẹ gbà wọ́n ni bó bá ṣe tọ́ àti bó bá ṣe yẹ ẹ máa ṣojúṣe tiyín gẹ́gẹ́ bí olórí àgbà nípò tí wọ́n fi yín sí ìjókòó ẹ ti délé ọkọ ọdún méjì ẹ tí ìbímọ kò kí ń ṣàrùn ẹ máa bọ́kọ yín ṣeré ẹ jẹ́ kọ́kọ yín mọ̀ pé òun nífẹ̀ẹ́ yín ẹ̀yin náà dẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ àìmọye ọ̀nà téèyàn fi ń gbà téèyàn fi ń bímọ láyè sìn IVF oríṣiríṣi in fact àwọn èèyàn míì á tún máa báyàn gbóyún ṣọ́rọ̀ mi yé yín èmi ò mọ̀ bóyá nítorí pé bí ẹ ṣe fẹ́ra yín ni o ṣùgbọ́n mo rántí pé nígbà tẹ́mi ń ṣègbéyàwó wọ́n ní for better for worse nígbà tó bá dáa àtìgbà tí kò dáa màá dúró tì ẹ́ so gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ yẹn lèmi máa ń rò pé náà this time I have to stay by so mo fọlọ́run bẹ̀yìn olórí Naomi tó bá ṣe pé even gan kábíyèsí ló jẹ̀bi yín ẹ lọ túbá ẹ lọ bẹ̀bẹ̀ kó jẹ́ pé kábíyèsí gan ló jẹ̀bi yín ẹ lọ bẹ̀bẹ̀ kí kábíyèsí foríjì yín ẹ padà sílé ọkọ yín. Ẹ máa ṣe jẹ́jẹ́ ń bẹ̀. Ẹ máa ṣàpọ́nlé àwọn èèyàn. Ìgbéraga òun ló máa ń ṣe. Mi ò sọ pé ẹ̀ ń ṣe o. Èmi kàn wo circumstances tó wà láàárín ibi tí ẹ ti ní ọkọ̀. Mo kàn wò pé kí ni nǹkan tó lè fà á tí irú eléyìí fi lè ṣẹlẹ̀. Láfikún, mọ́mì olórí Naomi ẹ dákun torí ọlọ́run ẹ jẹ́ kí evangelist jókòó sílé ọkọ wọn látìgbà tí olórí Naomi tí wọ́n ti dé ààfin ni mo ti máa ń gbọ́ rúmọ̀ pé ìyá wọn wà lọ́dọ̀ wọn tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kó jókòó sílé ọkọ wọn fúláàtì tán bá fún wọn iyàrá tán bá fún wọn bí ìbá ṣe jìnnà sí ọkọ wọn tó tọkọ wọn bá fẹ́ rí wọn ó mọ̀gbà tá a lọ rí wọn. ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kán gbádùn ara wọn. olómi Naomi ọmọ kékeré ni yín mo mọ̀ pé ẹ sì nídìí mọ́mì yín ẹ fi yòókù lẹ̀ níjọ́ tó ọkàn yín bá fà wọ́n ẹ lọ kí wọn. kò mí pa àwọn náà ní wá o ọjọ́ táwọn náà lọ́kọ yín bá fà yín àwọn náà ń wá bó ṣe ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin káwọn náà lò kán dẹ̀ padà lọ sáàyè wọn. èmi fi ìpè bó ṣe yẹ kó rí nìyẹn so that wàhálà ò ní máa ṣẹlẹ̀. mo fi ọlọ́run bẹ̀ yín ẹ lọ ṣàtúnṣe tí ọ̀rọ̀ bá rí báyìí ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé oríṣiríṣi nǹkan làwọn èèyàn á máa fẹnu sọ. So ẹ má jẹ́ káwọn èèyàn ti ara yín sọ̀rọ̀ burúkú sí ògo Ọlọ́run tẹ́ ẹ bá ti ẹ̀rọ torí nǹkan míì ẹ̀rọ torí Ọlọ́run ọba èyí tẹ́ ń ké pè ẹ má jẹ́ kán ti ara yín tàpá sọ́lọ́run ẹ má jẹ́ kán ti ara yín sọ̀rọ̀ burúkú sí Ọlọ́run mo gbàgbọ́ wípé Ọlọ́run á ràn yín lọ́wọ́ Ọlọ́run á fún yín ní wisdom knowledge àti understanding èyí tẹ́ nílò láti ṣe ìgbéyàwó yín. Àmín. Ẹ̀, kàbíyèsí o, bàbá wa, ọ̀ọ̀ni òrìṣà. Ẹ̀, mm, mo kéré púpọ̀ láti dá sí ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n mo mọ̀ pé níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi ọlọ́run á fún yín ní knowledge wisdom àti understanding láti ṣe àtúnṣe bàbá wa kábíyèsí ẹ dákun ẹ jèbùrẹ́ ẹ fọwọ́wọ́nú no matter the the situation may be mi ì dá yín lẹ́bi o mi ò sọ pé ẹ jẹ̀bi mi ì dẹ̀ sọ pé ẹ jàre ṣùgbọ́n mò ń bá yín sọ̀rọ̀ nísìn kì í ṣe gẹ́gẹ́ bí ọba gẹ́gẹ́ bí ọkọ dádì ẹ dákun gbogbo nǹkan tí ìbá ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti olórí Naomi ẹ fọwọ́ wọnú ẹ jèbùrẹ́ ẹ foríjì wọ́n even gan-an kó jẹ́ pẹ́yìn gan-an lẹ jàre ẹ dáríjì wọ́n kó jẹ́ pẹ́yìn gan-an lẹ jẹ̀bi ẹ dákun ẹ dáríjì wọ́n ẹ má jẹ́ kí wọ́n ti ara yín sọ̀rọ̀ burúkú sí ipò tẹ́ gbé dání àbí kán ti ara yín sọ̀rọ̀ sí ògo ọlọ́run ẹ dákun torí ọlọ́run ayé ò ní rídìí yín o wọn sì ní yẹ̀yẹ́ yín lórúkọ Jésù ẹ ní sùúrù gbogbo èyí táwọn èèyàn ń sọ kiri olórí ló wá sọ fún yín pé pé òun ni ìyàwó yín ẹ ìjà ló dé lórí má dòwe kábíyèsí mo dẹ̀ mọ̀ pé ẹ̀ lè báyàn sọ bóyá àwọn tó súnmọ́ yín náà ń sọ kiri ibù gan-an béèyàn bá wá wá póun níyàwó yín kò sí nǹkan kan tó wà bẹ́ẹ̀ kò sí nǹkan tó wà bẹ́ẹ̀ àìmọye obìnrin tí mo sọ fọkùnrin pé òun fẹ́ràn rẹ mo fẹ́ kó o fi mí ṣaya tọkùnrin yẹn gan ó tún sọ pé òun ò ṣe tí wọ́n á tún máa bẹ́ẹ̀ tí wọ́n á máa ṣe gbogbo nǹkan tá a fi dùn mọ́ nínú tá a fi fẹ́ wọn àti fẹ́yàwó ò dàbíi pé àbáwo ni àṣegbé ó lórí o. Ah, ìwà tó ń wù yìí o èmi ò fẹ́ ẹ rọra bá wọn sọ̀rọ̀ kábíyèsí olórí ojú ẹgbẹ́ ọmọ yín lọ kò jọ àbúrò yín lọ ẹ dákun ẹ foríjì wọ́n ẹ má jẹ́ káyé rídìí sọ̀rọ̀ wa ẹ jẹ́ ká ẹ jẹ́ ká fi ẹnu àwọn àwọn ènìyàn búburú ẹ jẹ́ ká disappoint wọn ọkọ àtìyàwó ni yín káwọn èèyàn gan mọ́mọ́ gbà tẹ́ parí ẹ̀ kí a ti ẹ̀ pè wọ́n lónírọ́ nísìnyí ẹ jọ torí ọlọ́run ó dá o olórí o ibi tí mo fẹ́ kí báńdìrì ẹ dé ibi tí mo fẹ́ kó dé nìyí olórí nǹkan tó kọ yín bá láwọn fẹ́ òun ni kẹ́ ẹ bá wọn fẹ́ àwọn èèyàn ń gbénú ìgbéyàwó tó jẹ́ pé in fact mọ́tò tí ọkọ wọn bá ń lò wọn ọ̀tẹ́rú tó mú kí ẹ̀ kó dẹ̀ ń ṣe pé wọn ò fẹ́ràn ara wọn ṣùgbọ́n obìnrin tó bá ṣe tán tó fẹ́ jókòó sílé ọkọ á gbà pé ah this nǹkan tọkọ mi ò fẹ́ lélẹ̀ mi ò ní ṣe é ẹ dákun ẹ dákun ẹ̀yin méjèèjì ẹ dákun torí ọlọ́run ẹ jẹ́ kó tán kábíyèsí ẹ̀yin ni mò ń rawọ́ ẹ̀bẹ̀ sí ẹ̀yin ni mò ń bẹ̀ mo forí adé bẹ̀ yín mo fi ọlọ́run bẹ̀ yín kábíyèsí ẹ dákun kábíyèsí ẹ dákun ẹ jèbùrẹ́ ẹ dákun ẹ̀yin ẹ̀yin amọ̀ yín sí ẹ̀yin ẹ̀yin ẹ̀yin lẹ máa ń fi ìdí ọ̀tẹ̀ jálẹ̀ mo fẹ́ kẹ́ ẹ fi jálẹ̀ lórí eléyìí náà ókè o olórí o come back to the house o bọ̀ mi ò fẹ́ family ẹ fẹ́ nìyẹn èèyàn kì í kéré nídìí nǹkan ẹrù ẹ̀ kábíyèsí even àwọn tí ò jẹ́ ẹ kábíyèsí àwọn tí ò tó yín nípò even tí wọ́n tó yín lọ́jọ́ orí mo ṣáà rá àwọn tó jẹ́ pé wọ́n fẹ́yàwó tán wọ́n sọ fún wọn pé òkè àwọn ò fẹ́ fámìlì kankan kó wá jókòó táwọn obìnrin tó bá dẹ̀ ṣe tó tó fẹ́ jókòó sílé ọkọ kò sí nǹkan tó ń jẹ́ pé I cannot do without my mother no bíbélì gan ni pé ọkùnrin ó fi àwọn ẹbí tiẹ̀ sílẹ̀ obìnrin ó fi ẹbí tiẹ̀ sílẹ̀ wọ́n á jókòó ti ara wọn ìyẹn ní ọkọ àtìyàwó kábíyèsí ẹ dákun ẹ jèbùrẹ́ ẹ má bínú ẹ má bínú ẹ má jẹ́ káwọn èèyàn máa ti ọ̀rọ̀ tí ò sí kí wọ́n wá máa jẹ́ kí àti gbé papọ̀ ẹ̀yin àtolórí kó wá máa le sí i because àwọn ọ̀rọ̀ tí wọ́n tí ó kàn wọ́n òun ni wọ́n á máa sọ tí wọ́n á máa mú gbogbo ẹ̀ tí wọ́n á máa mú tó máa máa le sí i kábíyèsí ẹ dákun ẹ̀yin náà lẹ́dẹ̀ lépa náà ẹ dákun mo fi ọlọ́run ọba mo fi bẹ̀ yín ẹ̀yin náà lẹ wípé ọba tó jọba lọ ọba tó jọba lọ yẹn òun ni mo wá fi ń bẹ̀ ẹ dákun, ẹ ṣe sùúrù, ẹ dákun. Olórí Naomi náà mọ̀ wípé ọba ni yín. Ayé ló dayé ọ̀làjú. Kí ló ń jẹ́ me and my husband nílé kábíyèsí? Láyé ìjọ́un, kò sí nǹkan tó ń jẹ bẹ́ẹ̀. Ṣé máa wá ṣe tẹ fẹ́fẹ́ ìyàwó mi nsìn? olórí Naomi àwa ní òun ò gbà ni kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ wọ́n wà láyè tiwọn ìyàwó mi náà wà láyè tiwọn ni àmọ́ pé kíyàwó kan wá lọ fún ẹnìkan yẹn èmi ò fi pé ó jẹ́ nǹkan tó bójúmu kábíyèsí bọ́ mi ò sọ bẹ́ẹ̀ o kábíyèsí ẹ foríjì mi o mi ò rẹ́dì láti yájú sí yín o ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kí n yájú sí yín But tó bá ní èyí tí mo sọ tí kò dùn mọ́ yín nú, ẹ forí jì mí. Ẹ mọ̀ pé ọmọ kékeré náà ló ń ṣe mí. Ẹ dákun, ẹ dákun. Àwọn aunty yín, àwọn ẹ̀gbọ́n yín náà, mo fẹ́ bẹ àwọn náà ní ẹ̀bẹ̀. Torí gbogbo nǹkan tá ń gbọ́ náà ni pé àwọn náà ń lé àwọn ìyàwó lọ láàfin. Ah! ṣùgbọ́n ibi tó pamọ́ ojú ọlọ́run ló tó èmi ò gbàgbọ́ pé wọ́n á ní pé káwọn ìyàwó yín wọ́n máa ṣe wọ́n pé kí wọ́n lè lọ ṣùgbọ́n láfikún náà àwọn náà wọ́n máa wò pé àbúrò tàwọn lélẹ̀ ó gbúdọ̀ ní fọkànbalẹ̀ inú ẹ̀ gbúdọ̀ dùn àwọn ní láti dúró tì mo fẹ́ bẹ àwọn náà àwọn àǹtí mẹ́tẹ̀ẹ̀ta kan dákun kí wọ́n forí ji olórí Naomi tó bá tiẹ̀ jẹ́ pé gan ni wọ́n ṣẹ̀ wọ́n kí wọ́n forí jì wọ́n àwọn ọmọ tí wọ́n náà wọ́n á rá láàánú nílé ọkọ tí wọ́n bá wà àwọn ọmọ tí wọ́n náà wọ́n á ní ibùjókòó ayọ̀ ọlọ́run á jẹ́ kí inú gbogbo wa dùn ayọ̀ la máa fi ṣọdún yìí o lágbára lọ́wọ́ ọlọ́run ẹ dákun ẹ gba olórin Naomi bó bá ṣe rí ọmọ kékeré ni olórin Naomi ò ju ọmọ bóyá last born yín nílé yín lọ tó bá tẹ̀ jẹ́ pé ee bóyá wọ́n sì bí olórin Naomi lẹ́yìn ó tiẹ̀ lè jẹ́ pé ọmọ ọmọ gan ni olórin Naomi ó bọ̀ sí nídìílé ọba ẹ̀yin àǹtí mi mi ìyájú sí yín o mò ń bẹ̀ yín ni ẹ dákun ẹ forí jì wọ́n tó lórí Naomi bá tiẹ̀ ṣe nǹkan tí kò dáa ẹ jẹ́ kán mọ̀ pé ah, olórí ń tó ṣe yìí ó kù díẹ̀ káàtó wọn kì í ṣe báyìí wọn kì í ṣe báyìí olórí Naomi tí wọ́n bá dẹ̀ ń bẹ́yìn náà wí ẹ̀ máa gbọ́ bí wọ́n ṣe ń ṣe nílé ọba ó yàtọ̀ bí wọ́n ṣe ń ṣe níjọ ti Ọlọ́run ẹ dẹ̀ rí wọn bẹ́ẹ̀ kẹ́ ẹ tó fẹ́ wọn tó bá ní ah, olórí you can oh ẹ lè rí ọkọ yín time yìí o wọ́n ní láti ṣe ètò kan o fáwọn alálẹ̀ ẹ gbà bẹ́ẹ̀ torí pé ẹ rí kẹ́ ẹ tó lọ ju gbogbo ẹ lọ mo mọ̀ pé ọkọ yín kábíyèsí ọba tó mọ ọlọ́run ni sọ̀rọ̀ mi yé yín ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ wà ní ààfin ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí bàjẹ́ ẹ ẹ ẹ dákun ẹ bá wa pẹ̀tù sí kábíyèsí nínú ẹ̀yin tẹ́ súnmọ́ kábíyèsí ẹ̀yin ọba lọ́ba tẹ́ tún súnmọ́ kábíyèsí ẹ bá wa bẹ̀ kábíyèsí kí kábíyèsí má bínú kí wọ́n forí jì olórí Naomi olórí Naomi ẹ̀yin náà padà sílé ọkọ yín ẹ tọkọ yín bá lóun ò fara mọ́ kẹ́ ẹ lọ ṣe evangelism ẹ má fagídí lọ mo dẹ̀ mọ̀ pé kábíyèsí gan tiẹ̀ lè má sọ bẹ́ẹ̀ bọ́ ibi tán bá sọ fún yín pé olórí Naomi ibi tí mo fẹ́ kó dé ní ibẹ̀ ni kò dé ara sísin ọlọ́run ni kéèyàn máa gbọ́rọ̀ sí ọkọ ẹ̀ lẹ́nu kéèyàn dẹ̀ máa mú inú ọkọ èèyàn dùn èmi ò mọ ohun tí bíbélì tèmi sọ fún mi nìyẹn nípa ìgbéyàwó so ẹ ẹ ẹ jẹ́ kí ọkọ yín jẹ́ olórí olórí yín ẹ fi ọkọ yín ṣe olórí yín ẹ lọ dúró ti ọkọ yín ẹ máa gbàdúrà fún ọkọ yín kò sí nǹkan nínú pé èèyàn wà nílé ọkọ èèyàn ò bímọ ọlọ́run á ṣètìyín fún yín ọlọ́run ọba ìyanu ni kò dẹ̀ sí nǹkan tí ò lè ṣe ẹ má wàá gbàgbé o pé ẹ nídìí àdúrà pẹ̀lú iṣẹ́ tẹ gbé dání àti ipò ìgbéyàwó yín mo dẹ̀ mọ̀ pé ọlọ́run ò ní fi yín sílẹ̀ kábíyèsí ọ̀ni ìrìṣà ọ̀jájá fi dí ọ̀tẹ̀ jọlẹ̀ ẹ má bínú o bí bá ṣe pè ṣùgbọ́n mo fi ọlọ́run ọba mo fi bẹ̀ yín ẹ dákun ẹ dáríjì olórí Naomi ẹ má jẹ́ káwọn èèyàn tí ò tó nǹkan kan wá máa tara yín ṣe ọlọ́run ẹ má jẹ́ kí wọ́n máa tara yín sọ ọ̀rọ̀ òdì sí olúwa gbogbo yìí kó gbogbo wọn ní wọn rí ìdí pé olórí Naomi ti bímọ kan rí kíní kan kíní kan kábíyèsí ẹ̀yin ló yẹ kẹ́ ẹ daṣọ bòyàwó yín ẹ jọ̀ọ́ ọmọbìnrin tí mi ń wò yìí èmi ò mọ̀ bí ó bímọ rí àbí kò bímọ rí o even sísí mi gan-an kò dáa tó fẹ́yàn bá bímọ rí gan-an tó sì rí bẹ́ẹ̀ yẹn sísí mi gan-an kò dáa tó kò dáa tó yàwó yín ẹ gbé yàwó yín lárugẹ ẹ pọ̀n yàwó yín lẹ́yìn kábíyèsí ọlọ́run ò ní dojú tìjọba yín ọlọ́run ò ní dojú tì yín lágbára ọlọ́run lágbára Èdùmàrè Ọlọ́run á dẹ̀ fọmọ sí yín láàárín o. Èmi ò kí ń ṣe wòlíì, mi ò kí ń ṣe evangelist ṣùgbọ́n mo gbàgbọ́ nínú Ọlọ́run ọba alààyè pé kò sí nǹkan tí ò lè ṣe. Kábíyèsí ẹ dákun, ẹ dákun. Ẹ̀yin àǹtí náà mo bẹ̀ yín ni. Ẹ ṣàforíjì. Mélòó mélòó ni ẹ̀ṣẹ̀ tá ń ṣẹ̀ sí Ọlọ́run tó ń dáríjì wá? Ẹ̀ṣẹ̀ wo ni olórí ò bá wa ṣẹ̀ tí ò yẹ kó ní ìdáríjì? Ẹ dákun. And olórí, èèyàn kì í kẹ́rù kúrò ní ilé ọkọ. No matter nǹkan tí ì bá dé, ẹ má dánwò mọ́. Mo gbàgbọ́ pé Ọlọ́run á bá wa yanjú eléyìí o. Mo gbàgbọ́ o. Àdúrà mi nìyẹn. Ṣùgbọ́n ẹ má dánwò mọ́ tó bá jẹ́ anybody ló ń tì yín kó jáwọn family pé kó ń bẹ́ẹ̀ rẹ́dẹ̀rẹ́dẹ́ yìí ti pọ̀ ju irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ lọ padà sílé ọkọ yín ẹ máa ṣèfẹ́ ọkọ yín ẹ máa dúró tọkọ yín ẹ máa fọ̀wọ̀ fáwọn fámílì ọkọ yín kódà ẹ ṣe jó lórí tó ẹ bá ra wọn tán jẹ́ ẹ mẹ́sẹ́ńjà nǹkankan ní ààfin ẹ máa bọ̀wọ̀ fún wọn ẹ máa pọ́n wọn lé pẹ̀lú ọ̀yàyà kò sí nǹkan kan nílé ayé yìí o olórí Naomi mo mọ pé ẹ kì í ṣo nígbéraga mo mọ ṣùgbọ́n mo mọ pé ó ní ọmọ àlè ni ni ó máa ń rínú tí ò kì í bí wọ́n dẹ̀ ní ọmọ àlè èèyàn náà náà máa ń bẹ̀ tí ò kì í gbọ́ ẹ má bínú sówe tí mo pa o sọrọ mi yé yín mo fọlọ́run bẹ̀ yín Èmi ò mọ ẹ̀ṣẹ̀ tí kábíyèsí lè ṣẹ̀ tẹ máa feel pé "àh ah, rárá kò lè ní nínú yín. Bíbélì ò kọ́ wa bẹ́ẹ̀. Ẹ foríji kábíyèsí. Ẹ need láti mọ anybody lẹ́yìn. Ẹ má mú ìyá yín, ẹ má mú bàbá yín, ẹ má mú àwọn àbúrò yín, ẹ má mú ẹ̀gbọ́n yín. Ẹ̀yin fúnra yín ẹ tọ ọkọ yín lọ. Ẹ lọ túbá, ẹ lọ fọwọ́ bà lẹ́sẹ̀, ẹ lọ sunkún sí lẹ́sẹ̀ kó dáríjì yín àìmọye ìgbéyàwó téèyàn ń wà oníkálukú tí wọ́n mọ ẹnu tí wọ́n ń sọ tó ń sọ rádaràda lórí ìgbéyàwó yín àwọn náà mọ bí wọ́n ṣe ń ṣe ìgbéyàwó tiwọn tán ṣe fi wà ń bẹ̀ lénìí kò sí ìgbéyàwó tó lọ mọ́rán ọba ọba lọba ń jẹ́ ọkùnrin sì ni wọ́n ẹlẹ́ran ara náà sì ni wọ́n so tẹ́ ẹ̀ bá lè dúró lọ́dọ̀ ọba níbo lẹ ti fẹ́ lọ dúró so ẹ padà sáàfin ẹ lọ tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ ẹ dẹ̀ má kẹ́rù lọ́mọ ẹ má kẹ́rù lọ́mọ kò sí nǹkan kan níta kò sí nǹkan kan nígboro ẹ̀yin dẹ̀ nìyí ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ sí lọ́kọ ibi tó ga ni so kò sí bó ṣe fẹ́ jẹ́ tẹ́ ẹ bá ti fẹ́ kábíyèsí ẹni tí ò tó kábíyèsí náà lẹ máa padà lọ fẹ́ so kí ni ẹ wá ń wá ká àwọn tí wọ́n advice yín pé kẹ́ ẹ kúrò nílé ọkọ kẹ́ ẹ kúrò láàfin mi ò sọ pé òótọ́ ni o mi ò dẹ̀ sọ pé rọ́ ni rúmọ̀ tí mo gbọ́ ni mo fi ń sọ̀rọ̀ torí pé bí mo ṣe gbọ́ tó lórí Naomi Zainab nìyẹn mo ní kò possible àfìgbà tó lórí Zainab jáde páwọn ò sí láàfin mọ́ ó gbomijé lójú mi inú mi ò dùn sí inú mi ò dùn sí mi ò dẹ̀ tún fẹ́ kí eléyìí ṣẹlẹ̀. Ẹ dákun, ẹ dákun, ẹ lọ túbá lọ́dọ̀ ọkọ yín. Torí pé mi ò mọ̀ bó tó bá jẹ́ pé ẹ̀yin gan lẹ jàre gan tẹ́lẹ̀tẹ́lẹ̀. Pé ẹ ti ẹ̀ kúrò nílé ọkọ, ẹ kẹ́rù kúrò, ẹ lọ sùn ta. Olórí láàfin láìṣẹ́ pé ọkọ yín fọwọ́ sí pé à sùnmọ́jú ẹ ti jẹ̀bi wọn o. Mi ò mọ̀ bóyá ẹ mọ̀ bẹ́ẹ̀ o. Ẹ má jẹ́ kí anybody tàn yín jẹ o olórí ẹ má yẹ kí anybody tàn yín jẹ o anybody tó bá súnmọ́ yín bóyá mọ́mí yín ni o bóyá àbúrò yín ni o bóyá ẹ̀gbọ́n yín ni o bóyá àwọn ọ̀rẹ́ yín tó tiẹ̀ súnmọ́ yín ni ibù kó jẹ́ wòlíì yín ló sọ pé nǹkan tẹ́ ṣe yìí dáa èmi ò ní tàn yín o nínú ọ̀rọ̀ ìgbéyàwó nǹkan tẹ́ ṣe yẹn ò dáa o so ẹ padà ẹ ti kó tiẹ̀ jẹ́ pé yín lẹ jẹ̀bi tẹ́lẹ̀ tó jẹ́ pé yín gan lẹ jàre tẹ́lẹ̀ pé ẹ ti ẹ̀kẹ́rù yín kúrò nílé ọkọ yín ẹ ti jẹ̀bi ọba o ẹ ti jẹ̀bi ọkọ yín o so bẹ́ẹ̀ ṣe máa wá lọ bẹ̀bẹ̀ tán bá ní ṣọ́ọ̀ṣì láti kọ́ fún yín nísìn agbára wọn ò tí ì gbé ni ṣé bẹ́ẹ̀ rí gbogbo nǹkan táwọn gan pass through lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jọ̀ọ́ torí ọlọ́run ìsìn gan ló yẹ kẹ́ ẹ dúró tì wọ́n kẹ́ ẹ fìfẹ́ hàn wọ́n ẹ padà lọ mo dẹ̀ mọ̀ pé kábíyèsí tún sọ̀pọ́tì iṣẹ́ yín àsìránṣẹ́ ọlọ́run ìyẹn gan tó ń tó yẹ kẹ́ ẹ fi máa bọ wọ́n tẹ́ ẹ bá dá àfin tán ní wá evangelist rẹ̀ yẹn o àwọn ògbà kò mọ ṣé mọ́ o ó mọ bọ̀rìṣà ni o ẹ má jẹ́ ntàn yẹn ẹ ní choice torí pé kí ni tẹ́ bá sọ pé ẹ ò gbà ẹ ti ṣẹ̀ sí òfin ọlọ́run fún ìgbéyàwó nìyẹn ṣùgbọ́n ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé kábíyèsí ń sọ pé àánú ẹ bá tún ní crusade wọ́n á tún yẹn ìsọjí wọ́n á tún dúró síbẹ̀ pẹ̀lú yín yẹn gan tó ń tó yẹ kẹ́ ẹ fi máa bọ wọ́n gbogbo ohun tí wọ́n bá wá ṣe fún yín kẹ́ ẹ wá dáríjì wọ́n gbogbo ohun táwọn èèyàn ń sọ yẹn mo mọ̀ pé rọ́ ni torí pé ọba òkọ chọ́ọ̀chì fún ọba òkọ chọ́ọ̀chì ńlá irọ́ ni ẹ má jẹ́ káwọn èèyàn bu ẹnu ẹ̀tẹ́ ẹ má jẹ́ kí wọ́n bulu iṣẹ́ ìránṣẹ́ yín ẹ má fi àyè sílẹ̀ fún èṣù ibi tó bá dá lèṣù máa ń wá o tó fẹ́ dàrú ọlọ́run ò ní jẹ́ kéṣù ó dá lé yín rú o inú yín ò dẹ̀ ní bàjẹ́ ṣẹ̀dẹ̀ rí ìbínú ó máa ń dé bàbínú ńlẹ̀ ni oríṣiríṣi àwa máa jáde sí i kábíyèsí ẹ dákun ẹ jìbùrẹ́ ẹ wo lórí Naomi gẹ́gẹ́ bí àbúrò yín ẹ ṣe olórí Naomi ní last born lé yín ẹ fi ṣe ọmọ yín kẹ wá dákun ebéyàn làwọn bàbá eighty tán fẹ́ ọmọ thirty twenty tí wọ́n dẹ̀ ṣe wà lé ara wọn dìsìn yìí ẹ̀yin náà ẹ kábíyèsí ẹ fún olórí ní ọ̀wọ̀ tó bá yẹ kẹ́ fún àsìyàwó yín àti ẹnìkejì yín ẹ dẹ̀ bá wa bá àwọn àǹtí náà sọ̀rọ̀ kí wọ́n dákun kí wọ́n dáríjìn gbogbo àwọn ẹbí tí wọ́n bá ti kọ̀yìn sí olórí kábíyèsí ẹ bá wa bẹ̀ wọ́n lórúkọ ọlọ́run kí wọ́n dáríjìn ẹ dákun torí ọlọ́run ọ̀rọ̀ tèmi kò ní jù báyìí lọ lónìí o ṣùgbọ́n mo gbàdúrà ní orúkọ ọlọ́run alààyè ọba tó ń ṣílẹ̀kùn ọjọ́ níbikíbi tí ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ àti ibikíbi tó dé ní àsìkò yìí ọlọ́run á fòpin sí i níbi tí bàtà ti ń ta oníkálukú wa lẹ́sẹ̀ ọlọ́run á bu ìtura síbẹ̀ fún wa ọlọ́run aláàánú á wá fún wa ní ojú tó ń rí àti ti etí tó ń gbọ́ lágbára ọlọ́run lágbára ìdùmarè a ò ní rí jàǹbá a ò dẹ̀ ní rí bànújẹ́. o diabo.